samueli kini orí ogun dáfídì ti sakuro kúrò ní náótì ti rámà ó sì wá ó sì wí lé ojú jónátánì pé kí lè mi ṣe ni ìwà búburú mi àti kí lè mi lé ojú bàbá rẹ tí ó fi ń wá ọ̀nà àti pa mí òun sì wí fún un a má rí ìwọ kì yóò kú wò ó bàbá mi kì yóò ṣe nǹkan ńlá tàbí kékeré láì sọ ọ́ mi ǹjẹ́ èyí sì ti ṣe tí bàbá mi yóò fi pa nǹkan yìí mọ́ fún mi nǹkan náà kò rí bẹ́ẹ̀ dáfídì sì tún búra pé bàbá rẹ ti mọ̀ pé ìmírí ojú rere lé ọ̀dọ̀ rẹ òun sì wípé má ṣe jẹ́ kí jónátánì kí ó mọ nǹkan yìí kí ó má bàa bínú ṣùgbọ́n nítòótọ́ bí olúwa ti wà àti tí ọkàn rẹ̀ sì ti wà láàyè ìṣísẹ̀ kan ní ń bẹ láàrin èmi àti ikú jónátánì sì wí fún dáfídì pé ohunkóhun tí ọkàn rẹ bá ń fẹ́ wí èmi ò ṣe é fún ọ dáfídì sì wí fún jónátánì pé wò ó lé ọ̀la lé oṣù tuntun èmi kò sì gbọdọ̀ ṣe aláìbá ọba jókòó láti jẹun ṣùgbọ́n jẹ́ kí èmi kí ó lọ kí èmi sì fi ara pamọ́ lé oko títí yóò fi di àṣálẹ̀ ijọ́ kẹta bí ó bá sì ṣe pé bàbá rẹ fẹ́ mi kù kí o sì wí fún un pé dáfídì bẹ̀ láti súré lọ sí bẹ́tílẹ́hẹ́mù ìlú rẹ̀ nítorí pé ẹbọ ọdún kan kò níbẹ̀ fún gbogbo ìdílé náà bí ó bá wípé ó dára àlàáfíà ń bẹ fún ìránṣẹ́ rẹ ṣùgbọ́n bí ó bá bínú púpọ̀ ǹjẹ́ kí ìwọ kí ó mọ̀ dájú pé búburú ni ó ń rò nínú rẹ̀ ìwọ ó sì ṣe oore fún ìránṣẹ́ rẹ nítorí pé ìwọ ti mú ìránṣẹ́ rẹ wọ inú májẹ̀mú olúwa pẹ̀lú rẹ ṣùgbọ́n bí ìwà búburú bá ń bẹ lé mi ìwọ ti kára rẹ pa mí tí ìwọ fi mú mi bàbá rẹ lọ kí èyí ni kí ó jìnnà sí ọ nítorí pé bí èmi bá mọ̀ dájú pé bàbá mi ń pète ibi tí yóò wá sórí rẹ ǹjẹ́ èmi lè ṣe aláìsọ fún ọ bí nígbà náà ni dáfídì wí fún jonathan pé ta ni yóò sọ fún mi tàbí yóò ti rí bí bàbá rẹ bá sì fi ìjánu dá ọ lóhùn jonathan sì wí fún dáfídì wípé wá jẹ́ kí a jáde lọ sí pápá àwọn méjèèjì sì jáde lọ sí pápá jonathan sì wí fún dáfídì pé olúwa ọlọ́run ísírẹ́lì nígbà tí mo bá sì lu bàbá mi lé òǹgbọ́ lé ọ̀la tàbí lé ọ̀túnla sì wò ó bí ire bá wà fún dáfídì tí èmi kò bá sì ránṣẹ́ sí ọ tí èmi kò sì sọ ọ́ lé etí rẹ kí olúwa kí ó ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ sí jónátánì ṣùgbọ́n bí ó bá sì ṣe pé ó wu bàbá mi láti ṣe búburú sí ọ èmi ò sì sọ ọ́ lé etí rẹ èmi ò sì jẹ́ kí o lọ ìwọ ó sì lọ ilé àlàáfíà kí olúwa kí ó sì pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí ó ti wà pẹ̀lú bàbá mi kì í ṣe kìkì ìgbà tí mo wà láàyè ni ìwọ ó sì ṣe àánú olúwa fún mi kí èmi kí ó má kú ṣùgbọ́n kí ìwọ kí ó má ṣe mú àánú rẹ kúrò ní ilé mi láéláé kì í sì ṣe ìgbà tí olúwa ké olúkúlùkù ọ̀tá dáfídì kúrò lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni jónátánì bá ilé dáfídì dá wípé olúwa yóò sì béèrè rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá dáfídì jonathan sì tún mú kí dáfídì kí ó búra nítorí tí ó ṣàfẹ́ ó sì fẹ́ bí ó ti fẹ́ ẹ̀mí ara rẹ̀ nígbà náà ni jonathan wí fún dáfídì pé ọlá lé ó ṣe tuntun a ó sì fẹ́ ọ kù nítorí tí ipò rẹ yóò ṣòfò bí ìwọ bá sì dúró ní ijọ́ mẹ́ta nígbà náà ni ìwọ ó sì yára sọ̀kalẹ̀ ìwọ ó sì wá sí ibi tí ìwọ gbé ti fi ara rẹ pamọ́ sí nígbà tí iṣẹ́ náà wà lọ́wọ́ ìwọ ó sì jókòó ní ibi òkúta Éséélì èmi ó sì ta ọfà mẹ́ta sí ìhà ibẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni pé mo ta sí àmì kan sì wò ó èmi ó rán ọmọdékùnrin kan pé lọ kí o sì wá ọfà wọn nì bí èmi bá tẹnu mọ́ fún ọmọkùnrin náà pé wò ó ọfà wọn nì wà lẹ́yìn rẹ ṣà wọ́n wá nígbà náà ni ìwọ ó máa bọ̀ nítorí tí àlàáfíà ń bẹ fún ọ kò sí ewu bí olúwa ti wà ṣùgbọ́n bí èmi bá wí báyìí fún ọmọdékùnrin náà pé wò ó ọfà náà ń bẹ níwájú rẹ ǹjẹ́ máa bá tirẹ̀ lọ olúwa lé ó rán ọ lọ ní ti ọ̀rọ̀ tí èmi àti ìwọ sì ti jùmọ̀ sọ wò ó kí olúwa kí ó wà láàrin ìwọ àti èmi títí láéláé bẹ́ẹ̀ ni dáfídì sì pa ara rẹ̀ mọ́lé oko nígbà tí oṣù titun sì dé ọba sì jókòó láti jẹun ọba sì jókòó ní ipò rẹ̀ bí ìgbà àtijọ́ lórí ìjókòó tí ó gbé ògiri jonathan sì dìde abner sì jókòó ti sọ́ọ̀lù ipò dáfídì sì ṣófo ṣùgbọ́n sọ́ọ̀lù kò sọ nǹkan níjọ́ náà nítorí tí òun rò pé nǹkan ṣe é ni òun ṣe aláìmọ́ni nítòótọ́ ó ṣe aláìmọ́ni ó sì ṣe ní ijọ́ kejì tí ó jẹ́ ijọ́ kejì oṣù ipò dáfídì sì ṣófo sọ́ọ̀lù sì wí fún jónátánì ọmọ rẹ̀ pé èéṣe tí ọmọ Jésè kò fi wá sí ibi oúnjẹ lánàá àti lónìí Jónátánì sì dá Sọ́ọ̀lù lóhùn pé Dáfídì bẹ̀ mí láti lọ sí Bẹ́tílẹ́hẹ́mù ó sì wí pé jọ̀wọ́ jẹ́ kí èmi kí ó lọ nítorí pé ìdílé wa ní ẹbọ kan irú ní ìlú náà ẹ̀gbọ́n mi sì pàṣẹ fún mi pé kí èmi kí ó má ṣàìwà níbẹ̀ ǹjẹ́ bí èmi bá rí ojú rere gbà lọ́dọ̀ rẹ jọ̀wọ́ jẹ́ kí èmi kí ó lọ kí èmi rí àwọn ẹ̀gbọ́n mi